tó o bá ń buyì fún èèyàn fẹ́nìkan iyì tiẹ̀ náà ó tún máa lékún sí yóò tún máa tẹ̀síwájú ni ọlá rẹ ó máa tẹ̀síwájú ni àpọ́nlé rẹ ó máa tẹ̀síwájú ni torí pé o bu ọlá fẹ́nìkan o bu iyì fún ẹni tí iyì tọ́ sí o fún ọlá o fún ọlá fún ẹni tí ọlá tọ́ sí àti ẹ̀yẹ fún ẹni tó ọlá tọ́ sí o sàpọ́nlé ẹni tó tọ́ àtẹni tó yẹ so àpọ́nlé tiẹ̀ náà ó tún máa pọ̀ sí ni àpọ́nlé iyì kàrámọ̀ tiẹ̀ náà ó tún máa lékún sí ni lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn gan-an torí pé ìwọ náà ń ṣàpọ́nlé èèyàn ẹ kíyèsí dáadáa ẹni tó bá máa ń ṣàpọ́nlé èèyàn tó bá máa ń kàràmọ́ èèyàn tó bá máa ń yẹ èèyàn sí tó bá máa ń buyì kún èèyàn iyì ti ara tiẹ̀ náà ò ní tán iyì àti àpọ́nlé àti ọlá àti ẹ̀yẹ tiẹ̀ náà yóò máa lékún sí ni bó ṣe wà nìyẹn fọ́múlà abẹ nìyẹn fọ́múlà abẹ nìyẹn. Otasansan rédíò and TV. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbálá ayé lórí ìkànnì yìí ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wá kò ní di eh, dédé àsìkò yìí ọbẹ̀ yóò wa lérè àní ṣiṣẹ́ o ẹni ẹlẹ́ni kò ní kéré iṣẹ́ tá a bá ṣe ọwọ́ wa báyìí náà ni wa eh, ni. mo fẹ́ kí bàbá mi olóyè ọ̀tún olùbàdàn bàbá adéwọ̀lú abdulrasheed ọládọjà mo kí bàbá dáadáa pé wọ́n kú àgbà wọ́n kú àgbà ọbẹ̀ ìdùmarè yóò tún bọ̀ bá ní lọ́rẹ̀ mi wọn nínú ọlá nínú àlàáfíà kí ni ó fa kíkí tí mò ń kí bàbá olóyè àgbà ọ̀tún olúbàdàn tilẹ̀ ìbàdàn bàbá mi uh, adéwọ̀lú rosit ọládọjà kí ni mo fi ń kí bàbá ó ní wípé bí mo ṣe gbọ́ pé bàbá wọ́gi lé wọ́n wọ́gi lé ètò ìbánisọ̀rọ̀ ọlọ́run tinú Ramadan tí wọ́n máa ń ṣe lọ́dọọdún èyí tó jẹ́ pé ó yẹ kó wáyé ní ọjọ́ Thursday ọjọ́ kọkànlélógún oṣù kẹta tá a wà yìí tó kó wáyé léyìí tó jẹ́ pé wọ́n ti plan rẹ̀ tipẹ́ tí wọ́n wá wọ́gi lé tí ò ní lè wáyé mọ́ ní on the twenty first eh, oṣù kẹta ọdún tá a wáyé látàrí ìpapòdà ọba Lékan Balógun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí wọ́n lọ darapọ̀ máwọn bàbá ńlá wọn mo gbọ́ ìkéde yẹn ní orí rédíò àgídìgbò nílẹ̀ Ìbàdàn ìkéde yẹn wá ó wá wù mí lórí ó tún wá sí ọpọlọ mi sí àwọn nǹkan kankan pé à ó tún wá jẹ́ kí ìfẹ́ olóyè olóyè àgbà Rasheed Ládọjà ó tún wá jẹ́ kí ìfẹ́ wọn tún lékan lọ́kàn mi torí pé n tó jẹ́ kí n fún bàbá yìí ní respect ni wípé. Uh, gbogbo alamọ aáwọ̀ tó wáyé nígbà tí bàbá kábíyèsí ọba Lékan Balógun tí wọ́n fẹ́ gorí ìtẹ́ bàbá wọn nígbà yẹn gbogbo wa la mọ àwọn kan tó wáyé nígbà yẹn ṣùgbọ́n síbẹ̀ náà kó tó di pé gómìnà àti àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn kó tó di pé wọ́n wọ́n paná àwọ̀ yẹn tí wọ́n ṣe àtúnṣe. síbẹ̀ náà bàbá ò jẹ́ kí ìfẹ́ Ìbàdàn wọn ò jẹ́ kó kò lẹ́mìí wọn wọn ò sì torí àwọn nǹkan tó wáyé ńgbà yẹn wọn ò dín àpọ́nlé iyì tó yẹ ká máa fún ẹni tó jẹ́ ọba Olúbàdàn ọba Lékan Balógun nígbà yẹn wọn ò dín àpọ́nlé yẹn kù wọn ò dín iyì àti ẹ̀yẹ tó yẹ ká máa fún kábíyèsí orí adé olúbàdàn tilẹ̀ ìbàdàn wọn ò dín kù. ìgbà tí kábíyèsí ọba lẹ́kan balógun olúbàdàn tilẹ̀ ìbàdàn tí wọ́n tún wá wàjà ní ọjọ́ thursday tó kọjá tí wọ́n sin wọ́n ní ọjọ́ friday tó kọjá tó sì jẹ́ pé bàbá eh, olóyè àgbà rasheed ládọjà ọ̀tún olùbàdàn tó jẹ́ pé wọ́n ti mú ọjọ́ ramadan lecture wọn ṣáájú kí ọba lẹ́kàn balógun olùbàdàn ti ilẹ̀ ìbàdàn kó tó wàjà kí wọ́n tó lọ darapọ̀ mọ́ bàbá ńlá wọn tí wọ́n wá torí pé èyí ṣẹlẹ̀ hmm, tí wọ́n wá wọ́gi lé ètò ramadan public ramadan lecture tó yẹ kó wáyé ní ọjọ́ Thursday ọjọ́ kọkànlélógún oṣù kẹta ọdún 2024 tàwa yìí sẹ́rí pé ó yẹ ká kí bàbá pé wọ́n kú àgbà wọ́n kú ìfọmọnìyàn ṣe bó ṣe yẹ kí èèyàn máa ronú bó ṣe yẹ kí èèyàn máa hùwà pàápàá jùlọ ẹni tá a bá pè lágbà láwùjọ bó ṣe yẹ kó máa ronú bó ṣe yẹ kó máa ṣe bó ṣe yẹ kó máa hùwà òun bàbá òun ló yé àgbà rasheed ládọjà ó ní wọ́n ṣe yẹn ìdí nìyẹn tó jẹ́ kí n wá sórí kànnì yìí láti wá kí bàbá pé wọ́n kù fọmọnìyàn ṣe wọ́n kó àgbà wọ́n kó ọgbọ́n wọ́n kó làákàyè bẹ́ẹ̀ ni tí ìbá ṣe pé bàbá lo làákàyè bàbá lo ọgbọ́n torí ìfẹ́ tí wọ́n ní sí ìlú Ìbàdàn òun ló jẹ́ kírú ìgbésẹ̀ yẹn kó wáyé bàbá tó òun ò tó bá ṣe wá yẹ on the twenty first yẹn tó yẹ kí Ramadan lecture wọn wáyé yẹn èyí tá a máa ṣe lọ́dọọdún tí ìsàkọ́kọ́ o wọ́n tún ṣe wá yẹ yẹn wọn ò tó wá tí ì kéde ọjọ́ míì tí yọ wáyé wọ́n kàn sọ wípé àwọn máa kéde ọjọ́ míì tí yọ bá wáyé ni èyí tó túmọ̀ sí pé kò tí ì sí ìdánilójú kan pé wọ́n padà sí nínú Ramadan yìí láti bu ọlá iyì àti ẹ̀yẹ fún kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn tó wàjà ọba lẹ́kan balógun àlí ìwò ògún òkúnmádé òkúnmádé kejì olùbàdàn tilẹ̀ ìbàdàn tí ó darapọ̀ mọ́ àwọn abáńlá wọn láti bu ọlá àti iyì fún wọn sẹ́ripọ́tọ́ ọyẹ kákí bàbá olóyè àgbà Rasheed Adéwọ̀lú Ládọjà ọ̀tún balọ̀ ọ̀tún olúbàdàn sẹ́rí pé ó yẹ ká kí wọn ó yẹ ká yìn wọ́n lọ́gọ̀ ẹnu pé bí àgbàlagbà ṣe ṣe òun náà ni bàbá ṣe yẹn kéyìí náà kó tún wá máa jẹ́ ẹ̀kọ́ kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa yòókù ọmọdé ni àgbà ni pé ó ká máa ní ẹ̀mí ìfẹ́ sí ìlú tí wọ́n bá ti bí wa ká sì máa fún àwọn tí ọlá bá tọ́ sí ní ọlá ká sì máa fún àwọn tí àpọ́nlé bá tọ́ sí ká máa fún wọn ní àpọ́nlé wọn àwọn tí iyì bá tọ́ sí ká máa fún wọn ní iyì wọn bó ṣe yẹ kó máa rí láwùjọ nìyẹn hmm? kọ́ba ọmọ rẹ̀ lọ́ba kíjòyè ọmọ rẹ̀ níjòyè kẹ́rú ọmọ rẹ̀ lẹ́rú kí wọ́ọ̀fà kọ́ mọ̀ sí bí ọba kẹ́rú ọmọ sí bí ọmọ ó ní àwùjọ fi dàgbà ni àwùjọ fi tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ni àwùjọ fi dàgbà ni àwùjọ fi tẹ̀síwájú láìsí àní-àní wọn ní wípé ó tó èyí tó dá mi lójú ni wípé àpọ́nlé tí ìdílé bàbá kábíyèsí ọba Lékan Balógun tó wàjà iyì àti ẹ̀yẹ àti àpọ́nlé tí ìdílé wọn máa ń fún olóyè àgbà rasheed ládọjà ọ̀tún olùbàdàn tilẹ̀ ìbàdàn yóò tún lékún sí i àpọ́nlé àti ìyà àti ẹ̀yẹ tí ìdílé bàbá ọlálẹ́kan Eh, balógun ọba olùbàdàn tilẹ̀ ìbàdàn tó wàjà àpọ́nlé tí wọ́n máa ń fún ìdílé rasheed ládọjà olóyè àgbà tilẹ̀ ìbàdàn ọ̀tún olùbàdàn yóò tún lékún sí àpọ́nlé yẹn tún máa lékún sí iyì àti ẹ̀yẹ yẹn tún máa lékún sí torí pé bàbá olóyè àgbà rasheed ládọjà mọ wọn bu ọlá àti iyì fún ìdílé kábíyèsí ọba lẹ́kàn balógun tó wàjà ni tàbá ní parọ́ fúnra wa àpọ́nlé gidi ni torí pé bàbá olóyè àgbà Rasheed Ládọjà ọ̀tàn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọn ò kéré wọn ò ṣẹni yẹpẹrẹ bàbá ò ṣẹni yẹpẹrẹ bàbá ò kéré nínú tàn lùbàdàn nínú nínú igun olóyè lùbàdàn bàbá ò kéré so wọn wá wò pé pẹ̀lú iyì àti ẹ̀yẹ àti ọlá tó lọ ń fún bàbá gan fúnra wọn ìyẹn olóyè àgbà Rasheed Ládọjà Ọ̀tún Olúbàdàn pẹ̀lú ọlá àti ìtọ́lọ́run fún àwọn náà ó tún wá wò wípé ó yẹ káwọn tó bu ọlá àti iyì fún ẹni tó jẹ́ olórí àwọn tó wàjà ọba Lékan Balógun sẹ́rí pé ó yẹ ká kí olóyè àgbà dáadáa Rasheed Ládọjà ìdí nìyẹn tó jẹ́ kí n ṣe fídíò yìí tó jẹ́ kí n mú ètò yìí wá pé ó yẹ ká bu ọlá fún ẹni tọ́lá bá tọ́ sí ká bu iyì fún ẹni tí iyì bá tọ́ bá yẹ. tí o bá ń ṣàpọ́nlé èèyàn àpọ́nlé tiẹ̀ náà tún máa lékún sí ni tó o bá ń bu iyì fún èèyàn fẹ́nìkan iyì tiẹ̀ náà tún máa lékún sí yóò tún máa tẹ̀síwájú ni ọlá rẹ̀ ó tẹ̀síwájú ni àpọ́nlé rẹ̀ ó tẹ̀síwájú ni torí pé o bu ọlá fẹ́nìkan o bu iyì fún ẹni tí iyì tọ́ sí. Si o fún ọlá o fún ọlá fún ẹni tí ọlá tọ́ sí àti ẹ̀yẹ fún ẹni tó lá tọ́ sí o ṣàpọ́nlé ẹni tó tọ́ àtẹni tó yẹ sọ àpọ́nlé tiẹ̀ náà ó tún máa pọ̀ sí ni àpọ́nlé iyì kàrámọ̀ tiẹ̀ náà ó tún máa lékún sí ni lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn gan-an torí pé ìwọ náà ń ṣàpọ́nlé èèyàn ẹ kíyèsí dáadáa ẹni tó bá máa ń ṣàpọ́nlé èèyàn tó bá máa ń kàràmọ́ èèyàn tó bá máa ń yẹ èèyàn sí tó bá máa ń buyì kún èèyàn iyì ti ara tiẹ̀ náà ò ní tán iyì àti àpọ́nlé àti ọlá àti ẹ̀yẹ tiẹ̀ náà yóò máa lékún sí ni bó ṣe wà nìyẹn fọ́múlà abẹ nìyẹn fọ́múlà abẹ nìyẹn so kíyẹn náà kó tó máa jẹ́kọ̀ọ́ fún mi àti ẹ̀yin olùgbọ́ wa lórí ìkànnì yìí Otasansan radio tv ìdí nìyẹn tó jẹ́ kí n ṣe fídíò yìí láti bu ọlá láti kí bàbá olóyè olóyè Rasheed Ládọjà ọ̀tún olúbàdàn tilẹ̀ ìbàdàn fún ìpinnu wọn tí wọ́n ṣe bí wọ́n ṣe kanṣu ramadan ọlọ́dọọdún tí wọ́n máa ń ṣe tọdún yìí bí wọ́n ti kanṣu rẹ̀ láti bu ọlá fún ọba lẹ́kàn balógun tó wàjà so kíyẹn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 àti eh, ìrí nǹkan eh, eh, náà kó ikọ̀ rọrùn owó tó wò tó nínú àwẹ̀ <laughs> ẹ ṣé àdúpẹ́ àmọ̀ retí yín ọbẹ̀ Èdùmàrè yóò bá ní dúró tì yín ẹ̀ ní nìkan ṣàyè yín o thank you God bless you.